Also, and muscle. But in those days, TV was the reason why a lot of us started to do what we are doing today. And so, for everybody here, apart from the people we are celebrating, I ask that you give God a round of applause for these great men and women that He gave to us. Let me start like this. Me, I'm very young. I'm about 18 or 19. I don't know my particular age, but I think I'm either 18 or 19. I grew up in those days when TV sets had four legs. I grew up in those days when TV sets looked like wardrobe. I grew up in those days when TV sets had names like Telephone Ken, Grumpy, Sanyo, JVC, National. I grew up in those days when our TV stations were not many, but they brought out quality. I'm talking, talking about WNTV. I'm talking about NTA, NTA Channel 7. I'm talking about your Richard Station, NTA 2. Àwọn ọmọdé kan náà wà nílé èmi báyìí. Some seventeen year old are here with me. In those days, TV used to start at four o'clock. I don't know how many of you remember. Three minutes to four, you will hear. Two minutes to four. A minute to four, you will see black, white, black, white. Four minutes to one minute to four, you will hear bang, bang, bang, bang, bang. I don't know many of you remember this anthem. Àwọn ọmọdé lè kọ́ la máa mọ̀ Nàìjíríà. my sister, my friend, Furuke Daramola Sarako. A round of applause for her. Before I call her to say anything, I told you that the labor of our heroes past shall never be in vain. These men and women that we're celebrating have done so much for Nigeria. And as a sign of respect for them, I will ask that when we take the national anthem, because they have paid their dues, they will sit down while all of us stand up. to sing the national anthem together. So please, let us all rise. Ẹ jẹ́ ká dìde for the national anthem. Ẹ jẹ́ káwọn bàbá wa àti màmá. Wọ́n yìí ṣépè Ìbàdàn, wọ́n yìí ṣépè rárá ìbéèrè náà wọ́n ń béèrè. Sọ́ọ̀fẹ́ sórí iwu, sọ́ọ̀fẹ́ ṣubú dànù, sọ́ọ̀fẹ́ ṣòfò. Kò ń ṣèpè ìbéèrè ni. Nígbà náà tọ́ba tí ìfipè sórí ẹnu wọn ò tí ì dùn. Mọ́mí ooo. Eh, eh. ladies and gentlemen now it's time for us to start. i'm not working alone i'm working with the golden voiced angel on radio lọ́ọ̀lọ́. No, oh, no, say something. All right. Um, I want to say a very big um, welcome to everyone. Ẹ káàbọ̀ gbogbo àwọn ìyá wa, bàbá wọn, gbogbo àwọn ọ̀rẹ́, ará ojúlùmọ̀, gbogbo àwọn tó ń gádà pátápátá, gbogbo yín la kí. Ẹ ọmọ yín náà ni wọ́n ní èmi, a máa ṣe nǹkan níbi. So mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá a gbégélé tó fìwé pè tá a dẹ̀ wá. Thank you very much everyone. Um, you all call me Lolo. But some of you that watch Jennifer's dad, you call me. Mo dẹ̀ tún wẹ̀ léléyìí o. Tí bàbá wẹ̀ nǹkan tí mi ò wáṣọ. Ẹ ti dá mi mọ̀ jù. Ẹyin náà máa dá àkùṣà. Ó lẹ̀dẹ̀gbẹ́ bà síwájú kó tiẹ̀ jẹ díẹ̀ pẹ̀lú ẹ̀gúsí. Ó wà tà. We know we have a lot of our industry colleagues here tonight or this evening that has come to make uh, event very colorful and special. we have a lot of Daddy me.